kábíyèsí o kábíyèsí kábíyèsí kábíyèsí sílẹ̀ lágbà kẹ́ẹ̀rì gbogbo èèyàn gbogbo aládọ̀bálẹ̀ wa gbogbo aládọ̀bálẹ̀ wa bí ìsìnkú mọ̀ ti gbọ́ ẹ́ kábíyèsí o kábíyèsí o. kábíyèsí o kábíyèsí. Lẹ́jọ́ ẹjọ́ sọ́gbọ́n. Ẹ̀yọ́kọ̀ security. Ẹ̀yọ́kọ̀ mẹ́sẹ̀. Ẹjọ́ láì mú lọ láì mú lọ láì mú lọ láì. Sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. ẹ mọ ìyàwó lókù ẹ mọ ìyàwó lókù Thank you.

àwọn ìṣúná ọkọ̀ jù ẹ̀yìn pa. Baba, baba rẹ̀ àgbẹ̀. chief imam ẹ dákun interview live interview live interview ẹjọ ẹjọ ẹjọ two minutes one minute ẹjọ ẹjọ. life, life. live. So, ìyá lóde ẹjọ láti parọ́ tẹ̀fẹ̀ live. This is Baba Ariago of Okowo Sholand. Bàbá ẹ kú àṣeyọrí sà. Ẹ láti parọ́ tẹ̀fẹ̀ gbogbo àgbáyé ní wòye báyìí. Ẹ dákun kí ni tẹ́lẹ̀ ní láti bá wa sọ láàrin ìṣẹ́jú kan ẹ dákun. Ó ra ó ra ó ra babaláwo ò tí fẹ́ sọ̀rọ̀ o. Baba ni baba mi ò ní pẹ́ kú bọ́ọ̀ mi ò ní pẹ́ kú ẹ̀ bóyá kò ní kí làbídé kẹ́ mọ̀ bọ̀ ká wá bọ̀ ká wá. Àlàyé dúró. Àlèlè. Thank you. These are the chiefs. Our king has been gone. Àná ọba àná de tí ọba gbogbo Yeah, the king want to address the. One house, one house, one house. Àṣẹ. Àṣẹ. Ìgbà yìí ìlú ìyá ní àlàáfíà. Àṣẹ. Ìlọsíwájú ó máa bá ìlú òkú. Àṣẹ. Ìgbà tuntun lóde yìí. Àṣẹ. Ìgbà àlàáfíà. Àṣẹ. Ìgbà tó jẹ́ ilé inú ẹni. Àṣẹ ìdájọ́ ọmọ òkú wọn fẹ́ ìlú wọn á dùn kọ́ àṣẹ ìgbà tó yẹ pé a máa máa lọ ní ọgbọ̀n ọdún ọgọ́rùn-ún ọdún ọmọ ìgbà àṣẹ àṣẹ àṣẹ àṣẹ kábíyèsí o kábíyèsí o. ló sà ló mo níbi ọ̀rọ̀ mo ní fífọ̀ pẹ̀lú ẹ̀yà pẹ̀lú mi. Ah. wọ́n ní kábíyèsí wọ́n ní ẹ̀wọ̀n àgbà. ayé àbọ̀ àbọ̀ ṣàìsàn àlọ́ láì mọ̀ ṣe tí ní kẹ́lẹ́ kẹ́lá mi sẹ́yìn. ìlú òjẹ wa kaná ìlú Ògbómọ̀ṣọ́ ló máa tẹ̀síwájú ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ lórúkọ Jésù ìgbà yóò wà pẹ̀lú wa a máa lọ òkè ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. ayọ̀ bọ̀ kalẹ̀ rírọ̀ rírọ̀ dábàá. ọlọ́dúnrún ìdàgbàsókè dáadáa lásìkò tí wọn ọ̀sán ọlọ́run kò fi pa á lé àlàáfíà kọ́lọ́n bá wa jogún ẹ̀ fún wọn. bisimilayi rahman rahim. Allahumma malikal mulk. tuuti mulka man tasha. wa tanzil rabi man tasha. wa tu'izu man tasha. wa tudillu man tasha. yẹ́nì kankan náà kàdà fún ṣe kálmá ti ha. bisimilayi rahman rahim. alhamdulilayi rabbil alamin. rahman rahim. maliki yawmi din. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين amúlòdò kọ́ kò gbòó gbogbo olé ni ọjọ́ ẹ̀kọ́ mọ̀jẹ̀ gbogbo ẹ̀jọ́ kan lé nínú ọba pẹ́ẹ́tì ṣe iná wọn ni a máa kú ní kìtìkìtì mẹ́rin àgbé balé nípa òkú ọjà ní ọjọ́ ẹ̀kọ́ mọ̀jẹ̀ gbogbo ẹ̀ni ọ̀dájà ó ní wọ́n pa pé títí ẹni ọ̀dájà máa kú àbọ̀jà Ifá gbogbo ẹ̀rọ ni ó jẹ́ dúró wọ́n máa ń jẹ́ wọ́n lè dógbó ṣùgbọ́n ẹ̀rọ ni wọ́n bá jẹ́ ẹ̀dán ẹ̀dè ìkúláyé lágbára olódùmọ̀lẹ̀ ní kábíyèsí owó àti olóyè awoyè ọlájẹ ológun ológun ológun kábíyèsí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n àṣẹ àṣẹ ní gbogbo rẹ̀ yóò rí bẹ́ẹ̀ yọ sẹ́lẹ̀ àṣẹ kábíyèsí àṣẹ. Calm down, You asked to calm down now. gbogbo àgbáyé ní wòye báyìí. alákó ọ̀fọ̀ Ògbómọ̀ṣọ́ land. tọ bó o nìkan ṣe rí bó lójú ọjọ́ ṣe rí. lọ gẹ́gẹ́ bó ṣe yọkọ lọ nínú ààfin gbẹ̀ngàn sọ̀hún. tọ lẹ́nìí àtijọba àtijọba báyìí. bẹ́ẹ̀ni tọ kí ni àmọ̀ràn tẹ́ ní fáwọn aráàlú. ìmọ̀ràn tẹ́ ní fáráàlú ni pé kí wọ́n kọ́pẹ́rẹ́tì pẹ̀lú sọ̀hún tuntun sọ̀hún náà sì ni àsìkò ìdíọ̀sán wa fún ọ̀pọ̀lọpọ̀ oore nílùú Ògbómọ̀ṣọ́. ẹ̀sìn kí ló kọ yín lẹ́ẹ̀kan sí i. Abdulrasaq Salaudeen Láòyè Chief Alákó of Ògbómọ̀ṣọ́ land. ẹ ṣe bàbá. This Baba Ariago of Ògbómọ̀ṣọ́ land. This Ìyálóde of Ògbómọ̀ṣọ́ land. Bàbá kú oríire o. Ẹ kú oríire o. Mr. Dare Wonlana is here with us. What can you tell the people? I Abeg, just you about it kí ni tẹ́fẹ́ báwo èèyàn sọ. nígbà tó ṣe náà ni wípé wọ́n ọba àmúrà jẹ́ lóògùn náà ṣe ní òwúrọ̀ yìí lájẹ̀sí bí àwọn àwọn afọlájẹ wọn láwọn ọ̀gá ìjọba wíwèé kan lọ wípé. a rí lẹ́tà bẹ́ẹ̀ni. àwọn afọbajẹ àbùmọ́ ọba tuntun ni wọ́n ò gba ìwé kankan wọn hmm. àwọn ọmọ tó ń ṣẹlẹ̀ pẹ̀lú pẹ̀lú àárín báwọn yẹn tó lóògùn mọ̀ ṣọ́ gbogbo ẹ̀ ló ń fi ayọ̀ hàn tó wà lọ́wọ́ lọ. gbogbo wà lọ́wọ́ lọ so àgbà sáà ti jọba báyìí ẹ ṣeun. akọyé àgàbó akọdá awo. baba ìfádàmí. bàbá ìfádàmí kò tó ah, bàbá bó lójú ọjọ́ ṣe rí ní àfin báyìí. ọjà ọjà ọjà ohun tá a fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ah, gbàdébọ̀ ìfásíkù láwo fún ọ̀fọ̀dúnlé mọ́ ìlú Ògbómọ̀ṣọ́ lábẹ́ ara àbàtò Ògbómọ̀ṣọ́. orúkọ mi ni dr mọ́bìnú orí adébọ́lá àjànàkú ọ̀gbìnà alága ìṣẹ̀ṣe ọ̀yọ́ state. bàbá kí ló kọ yín. orúkọ mi ni sọ̀rọ̀ oníyàfọ̀ ọba àṣìkò ògbómọ̀ṣọ́ à ń gbọ́ awuyewuye kan pé àwọn oníṣẹ̀ṣe sọ pé àwọn ò ní àwọn ò tẹ́lẹ̀. olùwàwọ̀ wa ni o ti ṣí tọ́jọ́ bá bẹ́ẹ̀ lọ́jọ́ ti lọ rẹ̀ bẹ́ẹ̀ láwọn náà ní àfin àti lọ sí lọ́yà àti kọ́ gbogbo èrò inú àwọn ọkàn wa gbogbo ẹ̀ láti sọ àwọn náà ti gbà tọwọ́ tẹsẹ̀. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun.